gbó ògùdì pópó di gbó ṣe ààrẹ ògùdì pópó di gbó. èmi lọ lórí burúkú ó ti yàwó egé ni ó yàwó egé ni ó kó o tilẹ̀kùn àgbà tí mo ti wà bí mo ti gbálẹ̀kùn mo gbá gbàgbàgbàgbà gbá gbogbogbò ó tilẹ̀kùn. ìgbà tí mo ti wà níbi tí mo wà yẹn mo ti mọ̀ pé mo ti mọ̀ kí wọlé. èmi àbí. alẹ́ òní wọlé kò sí kàtó fẹ́ ṣe sí tó bá wọlé máa gbé ngogo. èmi ni wọ́n dúró ò dúró sórí mi ò bá mi ò ò ò. má má bá tiẹ̀ mo fẹ́ wọ̀nú ilé lọ. ó fún mi láti kàwé mi. tí n bá lọ tí n bá lọ tí n bá padà. wàhálà tó bá lọ ò ní gbé ò ní bọ̀. I will die mo máa mo máa bá mo máa sòkò dànù. Yasin onímọ̀ gan ni ó yàwé gan ni nígbà tí mo ti rí ẹ o ti gùn mo ti gùn mo ti wò pé one forty five lájọ máa gbá àjọ máa gbá one forty five. wá wá dànù wọn ṣe ọ̀gá mi kò fún yín o. gbogbo àwọn ọmọ tí wà níbẹ̀ ṣé wà dáadáa kò sí kankan. gbogbo nǹkan bá dáwọ́lé a máa yọrí sí èrè dédé bí mo ṣe ń bọ̀ ẹnu kòlò rí burúkú tẹ̀lé sẹ́nu géètì ọmọ báyé mi jẹ́ èmi ni mi ò gbà fún ṣùgbọ́n nǹkan tí mo kọ̀ á mọ̀ ni pé mo mọ̀ pé nǹkan ṣe ìjà mi wọ́n bínú géètì mọ́ mo fẹ́ gbogbo ń ṣe èrè ẹ̀ mọ́ bínú. ọ̀gá ọ̀gá mo kò lórí burúkú mo bá yín sọ̀rọ̀ ẹ fi mi ẹ fi mi ìsìnkú kan abẹ́fẹ́ sórí burúkú. ọ̀gá mo bẹ̀rẹ̀ mo wọ́n ti wá bínú ọ̀rọ̀ tẹ́ ni kí n wá fún dédé bí mo ṣe ń bọ̀ mo kàn kánjú bọ̀ ni kò sí nǹkan méjì tí mo kàn rò ju pé kí n débí kí n débí kí n bá yín sọ̀rọ̀ kí n dẹ̀ gbàṣẹ kí n máa lọlé. mo rò pé ìgbà tó máa ìgbà tó máa pè mí láyé mi mo kó sọ fún mi pé iṣẹ́ lòun wá bọ̀ ọwá débí ni ọwá ń gún mi báyìí lójú ara rẹ báyìí o ti fẹ́ ríṣẹ́ báyìí àbí. ó ṣù ọ̀gàn mo lè dẹ́ẹ̀bù mo lè dẹ́ẹ̀bù òkú mo lè dẹ́fẹ̀ yín gan kẹ́ ẹ kú kẹ́ẹ̀dẹ̀ last date kẹ́ ẹ kú dànù. géètì má ti wà bẹ́ẹ̀ kọ́ olúwa mi ọlọ́run bí mo wà mo ti ń gbọ́rùn yẹn mi ní ìṣẹ̀lẹ̀ gírùn. àwọn ọ̀gbẹ́ ìgbà tí mo máa jẹ́ kó o wọnú ilé mi wá débi tó mọ̀ ṣe géètì má nù ilé mi ó débi pé ó ṣe bó ṣe wọ̀ ìgbà wo lẹ́ni ìwọ níwá mi ò mọ̀ pé ẹni yìí ó fẹ́ wọlé wá tó wàá gbàgbọ́ mẹ́sàn-án mi pé èèyàn wá mi bò. sáwọn ni àwọn wà ìbẹ̀sẹ̀ rí hùn bẹ́sẹ̀ rí ti rọ́dà ẹ ti gan ni o. àdìní náà àgbègbè kó o bá owó síta báyìí jẹ́ kó dẹ̀ mọ́ ọ lọ kókó láàrin. wà yìí mo bẹ̀ ni ẹ sáàdì gan ni o sáàdì yẹn gan kẹ́ bọ́tà bọ́tà máa yàwèrè gan èmi yàwèrè gan ni o